kí máa yí ṣàlàyé virgin holding ok wọ́n ní kíkó ọjà pamọ́ ó là ń pè ní ìpìkàr nínú ṣẹ̀ríà holding definition ni ó jẹ́ kí problem yẹn sọ holding is artificial withdrawal of goods from the market in order for the price

ó ní process tóbi yẹn máa gbà kó tó di gbígbà ẹ̀kan tó lọ ta so yẹn ń ṣe ọ́dìn wọ́n ń ra obì pín tí títí ẹbí máa dé dáàgbọ́ ọ̀dẹ̀ epo kòkò rọ́ǹgì ibi tẹ́kọ̀ọ́ ti máa rọ́ǹgì ní pé ṣẹ́ẹ̀fẹ́ epo ti wọ́n thirty something thousand padà ń sì forty èèyàn wá lọ rà sílé ó ń sọ ẹ̀ ṣé bí èèyàn bá dé market ṣé kò sí ni ẹ́ ó wà yẹn ń ṣe holding torí pé rírà sílé wa yẹn kò bọ́ sí up but nígbà tí sísun epo ti lọ sí òṣèpo mọ́ refusal to now sell it is holding nígbà tí epo ti lọ tí ò ṣe fomọ́ o wá ní ilé wọ́n ti yọ́ta epo onígbò òǹtà ìgbà ẹ ló ṣẹ̀dí ọ́ ṣe understand yìí sí ọlọ́run ṣàánú wa wọ́n lọ́ọ́ ó máa ń jẹlẹ̀ láwọn petrol station àwọn petrol station tí ó bá rí pé epo petrol àwọn nìkan làwọn ní wọ́n ní kò sí wọ́n wá lọ tà lálẹ́ fún àwọn black market tàbí nígbà ní wọ́n lè ṣèpàdé gbogbo ilé epo tó wà nìkan wá ní wọ́n ti lé epo wọn wá ní kò sí epo àwọn èèyàn máa wá epo káàkiri in order to shoot the price up tó wọ́n ti ṣe ní ti pé ìwọ ni wàá tà lọ́la òun tó bá ti ta ti ẹ̀sán ẹ̀lùmí ìlú ńlá iye tí wọ́n bá ti wá pé láwọn èèyàn mọ̀ rà kódà nígbà ìwọ́n tó lọ gbowó jẹnẹrétọ̀ àti oríṣiríṣi owó epo dẹ̀ wà nínú gbogbo ilé epo ìyẹn ìkọ́bìn torí báwọn ló ṣe pàdé pé kò sí kí owó epo ìyẹn lè lo èyí There is a difference between storage, Federal government ló máa ń ṣòro, àwọn drain tó dà ìgbà tí ò bá sí èyí náà rí ní ìgbà wọ́lọ́ ẹ́ bàbá kan sí ẹ́ omi omi bùkátà ṣẹ̀ríà kọ́ọ̀lù ọ̀rọ̀jì bàbá kan bí wọ́n ti ta ṣùgbọ́n obìnrin tó bí ọmọ yẹn fún kò tó ní ìjẹ nínú ìṣẹ̀ríà títí ọ̀rọ̀ tó wọlé kìí pé ọmọ yẹn kò wá pé èrò fámìlì ìyá ẹ̀ ní ìṣẹ̀lú strictly speaking under the Sharia olóòfà rẹ̀ pé ìgbẹ́ nínú àwùjọ mùsùlùmí obìnrin ni lùgbà ìgbókè ẹ máa wo obìnrin sí tó lóyún wọ́n ní òsílé ọkọ báwo lè ṣe lóyún wọ́n máa jẹ̀yà jùlọ tó bá wọ́n mẹ́ ṣẹ̀fẹ́ ọkùnrin lókùn lórí tọ́kùnrin ẹ bá jùlọ ìrìn máa kú ẹ́ káàrí ọ̀sìn àtòbìnrin bá bọ̀ tábà lọ sọ pé wọ́n ṣe ìrìn àjẹgbà yìí àbúrọ́mù wọn ṣé gbogbo ọkùnrin àtòbìnrin tó jọ rìn papọ̀ fẹ́ra wọn èmi ń dé blind box ní èdè báyìí lọ ní ni ẹ̀rẹ̀ ló pọ̀ jù ló wọ́n wá wá mi ìkan nínú wá àbẹ́ra wa ní ẹ́ ìgbẹ́ẹ̀kọ́ ìyẹn ni tẹ̀lé ọ̀fara mọ́gán pè ní constitution ìkẹ́nìkú kẹsí rọ́mìnà lọ́sìn move away to stand your self from constitution lẹ́ta justice abẹ́lọ investigate lọ́rọ̀ yẹn kiri tẹ̀lé àdúgbò wọlé káàmọ̀ sọ gbogbo òmò ẹgbẹ́ ẹgbẹ́sọ̀ kẹ́ẹ̀rọ sọ pé èyàn rí ìlànkọ́ kí ló rí ìlànkọ́ tó bá lórí ẹ̀ ṣọgbọ́n kò rí ẹ lórí ẹ̀gẹ́ gbogbo ṣùgbọ́n orí àmẹ́jẹ̀jì wọn kọ́ ọkọ̀ra wọn lọ́rùn ìyẹn òkú ìgbésùn láti prí ìtù ìgbésùn kálẹ̀ yẹn tẹ̀ rí ọkọ̀ èèyàn ó bọ́ obìnrin kan wọ́n ti ra wọn èdè ìkọ́bí sọ àti ìfẹ̀mú ìjọ tó ìbò yàtọ̀ tàbí òtúbà àlóṣe ẹlẹ́gbà yà àtẹ̀sùnmá ẹ̀ tàbí ló sọ fún àbúrò ẹ̀ ìgbàgbàgbé immigration for the family ọmọ báyìí báyìí òyìnbó ní o kókó òṣèré rẹ̀ gbàgbó kó dẹ̀ lọ àbẹ́bí dẹ̀ wo ọmọ yẹn ó jọ ẹ tó kú yẹn but despite that àbẹ́bí nínú ìṣọ̀mẹ̀ ọkọ̀ woman tó bímọ yẹn ló lọ mọ́. ọmọ yẹn bẹ́ẹ̀ nìgbà. Olú lọ́mọ ara ẹ̀ nílẹ̀. Olóyẹ pé wúmà náà rẹ kó fọ́ọ̀gù máa yẹn kó tó bí pé wọ́n kúra wọn kó sókè kí irú àwọn obìnrin tó wà ń ta yẹn láwọn ọkùnrin wá bá irin tí ó sọ fọ́mọ ẹgbẹ́ ó lè lórí ìdúró òṣèlú a case of a woman tó pè mí ní pé kí wọ́n ṣe ní díẹ̀ wọ́n ní bóyá ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ tèmi mo woman ìdí ni pé kò jẹ́ kí ìbálòpọ̀ wáyé láàrin òun àtọkùnrin kankan àyàtí fún ọ̀sẹ̀ ìgbẹ́ ó fẹ́ pé gbogbo ìbálòpọ̀ yẹn yóò máa gba ládá ibi bá bẹ̀bí ní wà bí búgbé ara ní kò sọ́dàkọ̀ so kò ní jẹ́ṣẹ̀ èyàn lè lọ́kọ nígbà mẹ́ẹ̀ẹ́dógún náà ilé ìfẹ́ ókọ̀ ilé ìfẹ́ ókọ̀ ilé ìfẹ́ I think I'm treated it you ma tó pẹ́ bàbá mẹ́sàn-án ọmọ mẹ́sàn-án Bàbí mo ṣàlàyé bàbá mẹ́sàn ọmọ mẹ́sàn gbogbo ilẹ̀ ní àwọn obìnrin ẹ̀ lẹ́ṣẹ̀. Because situation mi máa ń ṣẹlẹ̀ tẹ́ lè help well. What do you do in Sunday? So bó ṣe ń sọ yìí ẹ gangan tó lọ sọ ni pé kò tó ní fọ́n pẹ̀lẹ́ lè jẹ́ kí ìgbì wà. So that if there is difference, there is an issue, it's not going to be an elected nature. Number two, you not to say I wouldn't know whether I get one. Ṣé tí mo sọ? Kò sí wàhálà náà yẹ bẹ́tà. Kò ní Jákọ́bù yẹn lè exploit yìí. Ee bàbá yẹn rí ya ọmọ ṣe o. Ọmọ yẹn tó wá lọ jẹ́ mi lọ ní à. Mo sọ strictly speaking, wọ́n dà ṣe rí à, strictly. Bọ̀ṣẹ́ ìpáwọn yẹn ignorant Ọlọ́run ṣàkóso.

azumi eh, ẹni ẹ ó wá wà ní ṣèjì tó yẹ pé kò lè lọ mọ́ ó wá ní kò tó wá kọ́ máa bá wọn kọ́ máa ṣe ìjẹ wá látọ̀ ọ̀dà rẹ sí i pé kọ́ máa tó wù máa wá ìgbé pẹ̀lú máa lọ. tó ìgbà tí ó wá ṣàwá ní ìgbà tẹ́lẹ̀ lọ́mọ ẹgbẹ́ ti kẹ̀kọ́ ìlọ ó wá ní rárá ó ní àdúgbò pẹ̀lú nọ́mbà ìyẹn ó ń ta ní Ṣéyàn lè gbé ìgbésẹ̀ láti tó ọ̀nà tí ó gbé àmẹ́lìgẹ́ sọ pé ọjà bá ìsàmúnà. Ṣùgbọ́n àwọn àpá ní modern time lọ́dà bẹ́yìn wọ́n padà sọ pé wọlé irú ẹ̀ náà ní kìí ìrìnlẹ́gbẹ̀lẹ́ ìsìnlẹ̀ láti sanwó lẹ̀ lẹ́tẹ̀ẹ́ sí ìjáde tí bá jáde wọ́n pẹ̀lú àwọn conditions àwọn àfáà padà sọ pé wọlé yóò dàgbà ẹni tó lọ ń bá wa ara yà àwa àti ẹ̀rọ ní àjọsọ kúrìkó bá wa ara ní iṣẹ́ kan ló ṣe lórí ọjà tó rà ṣó fẹ́ ṣe sọ́jà kọ̀ ní ìyẹn pé ṣó fẹ́ ṣe tọrẹ àánú pẹ̀lú ẹ́fọ́ọ̀tì ẹ̀yìn àbúfẹ́ ṣòwò tó bá lóun fẹ́ ṣòwò àjọ lájọsọ báwo ni a ti sanwó ẹ̀sùn àpò ní ìṣòro owó ẹ̀ ṣé a sanwó ọkọ̀ ni bàbá mi máa sanwó ọkọ̀ àwọn àjọsọ yẹn tí ó ń pè ní terms and conditions yẹn ó la mùsùlùmí ó jókòó ìdúró ànábì sọ wípé mùsùlùmí lórí àdéhùn tí wọ́n bá jọ ṣe náà ni wọ́n máa dúró lé lórí àyàfà àdéhùn tó bá sọ ìtọ́jú èèwọ̀ tó sọ ìwà ẹ̀tọ́ yóò rẹ̀ gbà ẹjọ́ kọ́kọ́ ọ̀rọ̀ yẹn ti rí rárá nígbà ìsọ ni pé bàbá kan bàbá àbàjẹ́ nígbàdàn ọ̀dọ̀ rẹ̀ la fi ń kó àwọn màtíríà aṣọ ẹnì náà wá gbọ́ gbọ́dọ̀ bàbá bàbá rẹ̀ nígbò ó ọjà báyìí, kéèyàn ẹni ẹ ti wà kan báyìí pé ń wà. Tó ìgbà ń bá wọn ń ta wá látọ̀ yìí. Ó wá sọ fún mi pé lọ ṣe táìmì ó wà ní pé ó kù sí owó ti yàtọ̀ tó mọ́tò ṣẹ̀mọ̀ tó ó kù sí ìtàkùn ẹ̀yìn tó ní wá wà wọ́n nílò pé. kó lè lọ rajà fún rẹ̀ so láti wà bí ẹ ti ṣàdéhùn pé o ní rajà lọ́dọ̀ ẹlù ní àbọ̀dọ̀ ẹ̀ ẹ̀ẹ́ na ibi tó bu ìjọ pè ní free market economy Islam ló sọ̀pọ̀ olóòwà ẹgbẹ́ price

e ó pé pẹ̀lú owó gbogbo o àwọn tó lọ dá ẹgbẹ́ lẹ̀ yẹn bí ọ̀nà black ó kálukú tajà ìníye tó wù provided ẹ̀rọ kò sẹ́ tí ó sọ fún ọ tó bá tàtàkùtà àwọn ẹ̀yẹ tó sì mọ́ so torí pé kò sáàdé ò pé ọ̀dọ̀ ẹni kan mo ti fẹ́ mọ́ra rajà tí ò bá ló máa ń ronú pé bí tí mo ti rajà ó náà ti mọ́ ọ̀rọ̀ abẹ́ yẹ ó lọ ọ̀rọ̀ abẹ́ náà ìgbówó lẹ́jọ́ ṣe léde mọ́ o ṣùgbọ́n ẹ̀gbẹ́ láàrin ara ìwọ àwọn ọmọ tí èèyàn kúrú ó wá bá mi ó pọ̀ náà jà àná tó ń lọ ọmọ lọ́pìn kò tẹ́yìn lọ́rọ̀ àmì ẹ̀pọ̀ nà mẹ́rin kan wà lọ́bì àmì ókè ìṣòro àlékún sáà. Nàṣẹ́ ẹjọ́ tí ni um, Torí wà kọ́ ní wà kọ́ ọ̀gbìnà tí wọ́n ti àzá. Àti feminism tó tẹ́bì ní ṣiṣẹ́. No, no, no, no, no, no. Wà kọ́ ọ̀gbìnà bí ìbúrú ti kó náà wà lápàdà wọ́n ti rẹ̀ bàbá rúkà ìjà ilé àbìrì ilé ọkọ wa nípa mójútó bí pé tí mi ti gbàgbé wà. ìwọ náà wo Yorùbá ti sọ ìwọ wo Yorùbá ti sọ ilé ọkọ wa ni wọ́n ní ká mójútó jù láì irú ẹni ẹ bá gbé tó sọ yẹn fún ẹ tó bá gbé lè Yorùbá ìyẹn ni pé ká mọ̀ ìjẹ́ṣẹ́ tá ń ṣe ń ta o kó gba ojúṣe wa ilé ọkọ wa sọ nìyẹn jù dáadáa pẹ̀lú májẹ̀mú wípé iṣẹ́ tà ń ṣe yẹn ò dí ojúṣe wa gẹ́gẹ́ bí ìyàwó àti ìyá ọmọ lọ́wọ́. Àwọn apá padà sọ pé gbogbo obìnrin tí ò lè ṣojúṣe tó yẹ kó ṣe fọ́kọ nítorí iṣẹ́. Wọ́n yóò máa san owó àìmọ́ráyè ojúṣe yẹ fọ́kọ. Wọ́n ló yá. Ẹ̀hẹ̀.

Ah, Èrè bí ìrádi ìdíyẹ o, bẹ́ẹ̀ bá jẹ́ làbídò ìyẹn tàbí gẹ́bílò. Fún ìsinmi fún ìlú. Ṣé fún ṣìlò, èyí tó jẹlẹ̀ pé ànẹ́bì máa ń fi sáàmúrù ìṣìlò. Ṣé ó jẹ pé ẹ bá kọ́ ṣẹ̀ fi súnnà yóò ní ládàá sáàmẹ́bí ò bá rẹ̀rí pápù ní ọlọ́lọ́ then àdúgbì wà náà sáàmẹ́bí sọ ike àdúgbì wà náà sáàmẹ́bí sọ pé nígbàtà àwọn àtàbù àbí mọ́ndàlá sàrìbá jẹ́ pẹ̀lú jẹ́bínú èmi ti fi jẹ́ èmi ò mọ̀ pé ó sọ nọ́mbà níjẹ̀ àrùn onìkan mo jẹ mẹ́wàá tí wá ṣe pé mò ń ronú àbí ìjà náà nìkan kan mo kàn pé méje máa yẹ kó tóbi òdìlò méje ṣùgbọ́n ìjà sọ pé mẹ́wàá ìwà láàyè sí i ó lóge márùn-ún sí àbíjẹ márùn-ún àbí tó wọ́n ti mọ́mà tó Ìpamúrò ìbáràn ọ̀dọ̀ ìṣìyẹ́ ohun. Ìpamúrò ìbáràn ọ̀dọ̀ ìṣìyẹ́ ohun. Irú èdè ní ìsinmi bá jẹun lọ́gbà ní màá tún jẹjẹ láti jẹ́ ní ìwọ̀n ẹ́sà iná ju torí pé mo mọ̀ pé máa ṣe tẹ̀sí ní láàárọ̀ sátọ̀dé àti sọ́ndé àtúnṣe nírọ̀lẹ́. Wọ́n tó bá jẹ́ láti ọjọ́ kejì sátọ̀dé sọ́ndé ìrọ̀lẹ́ nìkan máa ṣe. Àbíkí tó ní obìnrin kan wà ní yàrá ara rẹ̀ ó wá ṣe irun ara ìbílẹ̀ ibi tí ti ló lè ṣí lẹ́nu ọkọ ẹ̀ wá kírò lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ ní ẹni tó fẹ́ kírò ni wọ́n ní kó bo ìhòòhò ẹ̀ kó ní kó ìhòòhò ẹ̀ tó ń kírò. Eh, àdìsí ọ̀rọ̀ ṣẹlẹ̀. àwọn àbọ̀ ní fíkì òmù wá sí ẹ̀rí àwọn àbọ̀ fíkì òmù wá sírọ̀ yẹn àwọn àbọ̀ fíkì òmù pé mọ́ bí ọbẹ̀ tí kì í sírọ̀ yẹn. oníyà mi lè yẹ lọ́dúnlá ẹ̀ka lè sọ ọ́ Fàálà ọ̀lọ́ ti ká lálẹ́ mi. Èmi ò ní bàbá ọdún ní kí ìwé ìrọ̀rùn ṣoṣo. Tó sọ wípé kí o lè láti ṣe orí sílẹ̀. Èrò ní ìgbà bẹ́ẹ̀. Nọ́mbà tù, mọ̀láìkà wọlé mọ̀láìkà wọlé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìrùn tàbí sí. Ìjọba tó mọ̀láìkà jáde, kò bá tó tó bá jáde sí ìrùn dáadáa rẹ̀. Ilé orí máa Èmi ò rí ìgbà ara wọn ní balẹ̀. Irun irun obìnrin kan náà san lọ́mọ màláìkà kọjá létí. Lábẹ́ kó ẹ́ ìrìkan lọ́mọ màláìkà sí. Màláìkà gbogbo bẹ́ẹ̀ sọ ẹ̀mí àwọn obìnrin. Kò sí padà. Asọ́tún làwọn ọ̀rọ̀ yẹn. Ṣẹ̀rí àìsíláàmù ni wípé sóbìnrin bá bẹ́ẹ̀ dìrò lásán látàlẹ̀ áàhìn ẹ́ ilá àbẹ̀lùkìmá kò sí ìrọ̀fóbìnrin tó ti bàlágà àyàbí kó lòkìmá bẹ̀rẹ̀ tàbí ìyẹn ó bí ẹ̀ pé tí ò bá lòkìmá kò ní ládàá àmọ́jọ́ òdẹ̀ sọ pé yóò ba ìrún ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí ò borí ẹnu ẹgbẹ́ kírun lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí ò borí kò nírun àlábì ò sọ bẹ́ẹ̀ ká gbà pé wọ́n lẹ́ka kúrò tó léwu sótó wá tó ẹ̀gbẹ́ nìyẹn ò nírun ọ̀rọ̀ bíbí yàtọ̀ sí kọ́mọ́nì because ẹtù fẹ́ kó nira báwọn ìbínú lè gbẹ̀gbẹ̀ lọ́nà láàyè láti ṣí ara wọn ó dàbí àwọn kan jẹ́ sọ pé èrè bá wọ́n ti láti ọ̀ àdìbà tó lè fi lọ dáṣọ wọn láti owó sọ ẹni tí ó ọkùnrin ti sọ̀rọ̀ lábẹ́ ẹ̀kọ́ Thank you. Ìjọba pẹ̀lú ibẹ̀ yẹn wà kò lẹ́sẹ̀ pọ̀ sí i. Ìwọ́ tó wà lórí ọ̀sẹ̀ àwọn ìwé ìwé ìwọlé ta lórí. Yẹ tó bá lọ lọ́sẹ̀ yẹn ní wọ́n lè fi wọlé. Ìdílé orí ti gbà tó wà ta òkèèrè. Alẹ́ tẹ bá san mọ́ nínú ilé ẹ̀ tó wà ta òkèèrè. Tó yẹ tẹ bá pa mẹ́tọ̀ láwọn tó wà. Àgbẹ̀ àkọlọ́ ti láì tẹ bá dúró kásẹ̀ yìí all the things are common to you that ẹgbẹ́ wa kà mí tàbí tó nínú ọ̀nì máa kọ́ lọ́wọ́ ẹgbẹ́ yàrá ìdí àtàwọn ìlú jáde ìwé máa wọn láti ọlọ́run àwọn ọlọ́run program ìdáwà lẹ́yìn.